ayé bàbá ọjọ́ tí òjò ń dá wà ayé ayé lè. Hey, mo ṣe bàbá.

Fábio!

Yeah. dọ̀bálẹ̀ ọba èmi ṣe àbíyé ó agbé ọ̀gá lẹ́ẹ̀kan sí ẹ̀ṣà àpáta ayérayé àyàn Baba adá gbogbo ògbó àtọ́lá padà fún ọ ní àṣálẹ̀ yìí. ìwọ lọ́lọ́run tó ń gbàdọ̀ balẹ̀ ọba àwọn ọba. arúgbó ọjọ́ ni ọ́. the age ages one. pààrọ̀ yìí. one that is old that does not, not change his position. ìwọ náà ni lánàá. you are the one yesterday. ìwọ náà ni lẹ́nìí. you are the one today. ìwọ náà ni ní ọjọ́ gbogbo. you are the one every day. o ní àìlè yí padà. ẹ̀yìn ògo yá nítorí àìlè yí padà rẹ̀ ògo yá o bàbá ìwọ náà ní níbẹ̀rẹ̀. Ìwọ náà ni ní àárín. You are the one in the middle. Ìwọ náà ni ní òpin gbogbo. You are the one at the end of everything. Abájọ tá a fi pè ọ́ ní Alpha. No and Omega. Torí pé o yí padà. Because you never change. ọ̀gá ni. We exalt you. Ènìyàn ló ń yí padà. It is people that change. Ọlọ́run kì í yí padà. A gbogbo ògo àti ọlá padà fún ọ ní àṣálẹ̀ yìí lórúkọ Jésù ẹ̀mí máa gba ọ̀pá ẹ̀ wá sáà. Amen ọlọ́run ó máa ṣe o. thank you lord. fún ibi tó o tún sìn wá dé nínú ìrìn yẹn. for where we are in this journey. ah bàbá ìrìn àjò tí àwọn kọ́tìrì tá ti rẹ́ sínú ẹ̀. the journey that some people went back on again. ìrìn àjò tí àwọn kọ́tìrì tá ti parẹ́ sínú ẹ̀. the journey that kills some people. alágbára o ṣe. thank you lord. bàbá o ṣe. thank you lord. ẹ̀mí mímọ́ o ṣe. thank you lord. o jẹ́ kó rí tiwa ó gbàbọ̀. iná àlá ẹ̀ ti wá bọ̀ yìí. o jẹ́ kí má jẹ̀ mú ọ̀tá o ṣe. people come and knock on to our house. o jẹ́ kí má jẹ̀ mú ibi o ṣe. people come and knock on to our house. alágbára o ṣe o. thank you jesus. kì í ṣe pọ́tà ò gbógun. it's not as if any now way to. kì í ṣe pẹ́ sùn alẹ̀. ọ̀dẹ́bìrì náà bá. ṣùgbọ́n wọ ni ọlọ́run yẹn. but you are that god. o jẹ́ kó gun yẹn o borí wa gbogbo ìhàlẹ̀ wọn gbogbo ìgbógun wọn lórí ayé wa kò jẹ́ kó já sí asán adúgbò ọlọ́run ẹ̀mí mímọ́ torí pé ohun tó ṣe sọ ni pé oníwọ̀n gbìmọ̀ onímọ̀ wọn kì yóò sì jọ oníwọ̀n sọ̀rọ̀ pọ̀ mm. ọ̀làdẹ̀ máa tú wọn ká bàbá ò lórí ayé wa ìmọ̀ ọ̀tá òjọ ìmọ̀ òkùnkùn òjọ ọ̀rọ̀ wọn òjò ṣẹlẹ̀ wa lórí adúgbò torí pé o tú wọn ká bàbá níbi tá ti kóra wọn jọ papọ̀ fún ibi lórí ayé wa ibi tá ti kóra wọn jọ papọ̀ dáná ogun lórí ayé wa adúgbò ọlọ́run ẹ̀mí mọ́ torí pé o tú wọn ká bàbá gbé ọ̀gá ní àṣálẹ́sẹ̀ olúwa gba ọ̀pá ẹ̀ wá sàn àmì mọ́ gba ẹ̀yìn ẹ̀ wá sàn bàbá gba ọ̀pá ẹ̀ wá sàn bàbá gba ẹ̀yìn ẹ̀ wá ó ní mi ò mọ̀ di tó fi fẹ́ràn mi mi ò mọ di tó fi fẹ́ràn mi. mo sáré pé Jésù fẹ́ràn mi. bàbá mi ò mọ̀dí tó fi fẹ́ràn wa. I don't know the reason why you love us. tá a bá fẹ́ wo àmọ̀dí o. There is no reason. àwọn ẹlẹ́ṣẹ̀. we bloody sinners. àwọn oníhẹ̀rẹ̀ ènìyàn. we that we are full of character. àwọn onírọ́ àwọn onípanṣágà àwọn alágbèrè. adulterers fornicators. ṣùgbọ́n o kàn mọ̀ọ́mọ̀. but you deliberately bájọ tó fi sọ pé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí wa torí pé o fẹ́ wa ni o fẹ́ ká ṣègbè alágbára o ṣe ẹ̀mí mímọ́ o ṣe fún ìfẹ́ rẹ lórí ayé wa bàbá bá ọ̀pẹ́ wa ní sẹ́yìn bàbá bá ẹ̀yìn wa ní sẹ́yìn adúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ sẹ́yìn ó ní oore ọ̀fẹ́ rẹ̀ ṣe bóun ló gbà mí là oore ọ̀fẹ́ rẹ̀ ṣe bóun ló wo mi sá bí kò bá sì torí ọ̀fẹ́ ń bá ṣègbé o bàbá oore ọ̀fẹ́ rẹ̀ bàbá ṣe bóun ló gbà mí là alágbára ò ṣe é orí ọ̀fẹ́rẹ́ ṣe bóun ló wo mi sàn bí kò bá sí torí ọ̀fẹ́rẹ́ ń bá ṣègbè ó bàbá adúpẹ́ fún orí ọ̀fẹ́ yẹn. thank you for your grace. orí ọ̀fẹ́ tó fi gbà wàlà. the lábẹ́ orí ọ̀fẹ́ tá a ti rìnrìn àjò. yes. lábẹ́ orí ọ̀fẹ́ tá a ti ń ṣohun gbogbo alágbára ò ṣe ẹ̀mí mímọ́ ò ṣe torí pé o káwọ́ orí ọ̀fẹ́ yẹn kó lórí ayé wa ọ̀nbẹ́lẹ̀ orí ọ̀fẹ́ yẹn òjò sí lórí ayé wa adúgbò lọ́rùn ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́ ní àṣálẹ̀ bàbá fún orí ọ̀fẹ́ tó fi gbà wá lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbà ọ̀pá ẹ̀ wá baba gba ẹ̀yìn wa sẹ́. baba gba ọ̀pá ẹ̀ wa sẹ́. ẹ̀mí náà gba ẹ̀yìn wa sẹ́. nínú ìrìn àjò yẹn. proceed in that journey. o jẹ́ kó sú wa. you no make us to be tired. o jẹ́ kó rẹ̀ wá. you are always training us. baba o ṣe olúwa gba ọ̀pá ẹ̀ wa ní sẹ́. ògo ni fún orúkọ rẹ o. gbogbo ẹ̀ṣẹ̀ ní àṣálẹ̀ ẹ̀mí náà dáríjì wa. amen baba dáríjì wa sẹ olúwa dáríjì wa ẹ̀mí mọ́ dáríjì wa bàbá dáríjì wa bàbá dáríjì wa ẹ wo ẹ pè orúkọ jésù níbẹ̀ yẹn kọ́ ni mo jésù bá dẹ̀. ẹ pè bàbá torí pé ó kọ́ wípé àánú ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́. mercy prevail by judgment. gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀dí tí mò ń jìyà rẹ̀. every unknown sin that i'm suffering about. ẹ̀mí yẹn ni ká gbàdúrà yẹn. he says we should pray. ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀dí tí mò ń jìyà rẹ̀ but I am suffering as a result. Ẹ̀ṣẹ̀ bàbá ló jẹ́ èso tẹ́yìn wá ń ka ọmọ. Whereas everybody everybody ṣí náà. Ẹ porúkọ Jésù ní àṣálẹ̀ sẹ́. Nítorí àánú ńlá Olúwa mi. Oh, forgive me ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ dí ẹ borúkọ jésù lẹ́ẹ̀kan tó ayérayé ah. gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ dí tí mo jẹ́ mi ọmọ wọn ń jìyà ẹ borúkọ jésù lẹ́ẹ̀kan tó nítorí olúwa dáríjì oh, àmì má dáríjì rẹ ó yẹ dúró dà orúkọ jésù wá bá mi o ayérayé bàbá gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ níṣẹ́ bàbá mi mọ̀ o olúwa torí àánú olúwa dájì olúwa dájì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o bàbá ayáyé olúwa dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o dáríjì o bàbá gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ níṣẹ́ olúwa tí mo ń jìyà rẹ̀ ayérayé bàbá mi mọ̀ olúwa dájì olúwa dájì olúwa dájì dájú olúwa dájú olúwa dájú olúwa dájú olúwa dájú olúwa dájú olúwa dájú olúwa dájú olúwa jésù olúwa wọ jẹ ọgbà. let's pray. abrahamu ló ṣe. Abraham was the one that sang. ṣùgbọ́n wá gbọ́ngbà tí òun fẹ́ fọ̀ sí Abraham. listen when the voice was. Ọlọ́run sọ pé Abraham gbọ́ torí pé ó ṣe léyìí. because of this he done. irú ọmọ rẹ. your heir tó bá di àkókò báyìí wọ́n lọ sí ipò ẹrú. they will be enslaved. abraham ò lọ sí ipò ẹrú o. abraham did not experience that. yes sir. <laughs> ṣùgbọ́n akọ́pẹ́ irú ọmọ rẹ̀. that is air. gbọ́ nígbà tí àkókò yẹn náà dẹ̀ tó gbọ́ by style by style. Hmm. Hmm. wo irú ọmọ abraham wọ́n dẹ̀ wọ ipò kí ló wọ́n wọ ipò ẹrú lọ. they were enslaved mo gbàdúrà ní àṣálẹ̀ ẹsẹ̀. I pray tonight. gbá gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀mí àti ọmọgbà tí wọ́n pinlẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀. every sin that you and I know nothing about. ṣùgbọ́n tó wá di ègún. but that resulted to a cause. tó wá jẹ́ èmi àti ẹ lógún. there is that waging against you and I. mo pàṣẹ ní àṣálẹ̀ ẹ̀ṣẹ̀. I decree tonight. nítorí àánú because of mercy. lórúkọ Jésù. in the name of Jesus. ó yá kó parẹ́ dànù lórí ẹ̀ṣẹ̀. wipe off amen. màálé masakadaba kúlí masakadaba. wo ẹ pariwo yẹn sẹ́. shout aloud. gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀gbà tí àwọn ìran mi pinlẹ̀ rẹ̀. everything that I know nothing about women. ṣùgbọ́n tó wá di ègún lórí èmi ọmọ. but it's not a cause for me. tó wá ń mi lógun. which is when you get my life. màá pariwo. you be shouting. nítorí àánú. because of mercy. olúwa kakó lórí ayé mi. olúwa wipe it off. olúwa parẹ́ ní àṣálẹ̀. olúwa erase olúwa parẹ́ lórí ayé mi. olúwa erase it. àdúrà náà oh, kò jẹ́ ẹ bàbá mi o ayérayé gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run mímọ́ bàbá tí mi ò mọ̀gbà táwọn òbí mi pinlẹ̀ rẹ̀ rẹ̀ táwọn èèyàn mi pin rẹ̀ bàbá tó wá di ègún tó wá jẹ̀bi ọmọ ológun ayẹyẹ nítorí àánú nítorí àánú nítorí àánú bàbá ìgbọ́ olúwarẹ̀kúrà olúwakàbà olúwakẹ́kúrà kakúrò wa kakúrò wa kakúrò wa lórí ayébà àmìmá olúwa nítorí àánú nítorí àánú nítorí àánú bàbá olúwa kakúrò wa olúwa kakúrò wa ayẹyẹ kakúrò wa olúwa kakúrò wa bàbá kakúrò wa àmìmá kakúrò wa olúwa kakúrò wa olúwa kakuro wa olúwa kakuro wa olúwa kakuro wa olúwa kakuro just pèsè olúwa wọ ẹjọ ẹjọ àgbàlẹ kan ṣiṣẹ. let us pray once again. ó ní kíun nínú ọ̀rọ̀ mi kì yóò lọ láì wá sí ìmúṣẹ. the no of my word go unfulfilled. ẹjọ àgbàlẹ kan let's pray. <laughs> mákèdàbà jọ share program yẹn. share this program. tọ́lọ́run ò bá fẹ́ mú nǹkan kan jáde níbẹ̀ kò ní sọ̀rọ̀ níbẹ̀. Hmm ẹ pariwo ẹ gbalẹ̀ ẹni ẹ̀mí yẹn ni kí wọ́n pẹ́ òun ló dá ayé ọ̀pọ̀lọpọ̀ dúró. there is where some people are stagnated. wo ogun ìpìlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń jà ohun tó dá dúró náà nìyẹn. foundational about that thousand people are small put a stop to their lives. ajajá gbàdúrà. let's pray. wo ègún tó dá ọ̀pọ̀lọpọ̀ dúró gbọ́ àwọn àwọn ìpìlẹ̀ rẹ̀ náà nìyẹn sẹ́. it has to do with this foundation. ajajá gbàdúrà. let's pray. ọlọ́run ẹ̀mí mímọ́. God of Holy Spirit. ayérayé. eternal. ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn náà mi ṣẹ̀ṣẹ̀. sin that was committed by my priest bá tó wá di ègún. that resulted to come. tó wá dá èmi ọmọ dúró. that God be stagnated. tó wá pa èmi ọmọ lójú. that is afflicting me. tó wá ń sọ̀rọ̀ lórí ayé mi ọmọ. that is still over my life. wàá máa pariwo. you will be shouting. nítorí àánú. because of mercy. nítorí àánú. because of mercy. nítorí àánú. because of mercy. olúwa kakó lórí mi. olúwa raise it. olúwa kakó lórí mi. olúwa wipe it off upon me. olúwa kakó lórí mi. olúwa kakó lórí mi. ọ̀yà àdúrà náà orúkọ jẹ́ bàbá mi ayérayé ayérayé olúwa ẹ̀mí mọ́ táwọn àwọn òbí mi sẹ jáwọn ẹ̀nà mi sẹ tọwọ́ di ègún lórí ayé tèmi tó ń pa ayé mi lójú tó ń dá ayé wọ́n tó ń di ayé mi lọ́wọ́ bàbá olúwa nítorí àná olúwa kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro kakuro bàbá torí àná bàbá olúwa kakuro olúwa kakuro olúwa kakuro olúwa kakuro bàbá baba baba àmìmá oya oya oya oya kakura oduwa kakura baba oduwa baba baba baba baba oduwa kakura oduwa kakura oduwa kakura oduwa kakura oduwa kakura oduwa kakura oduwa kakura jésù olúwa wá mo pàṣẹ ní àṣálẹ́ yìí mọ̀rẹ́ mo ṣàkàdàbà gbogbo ẹ̀ṣẹ̀ tá ò mọ̀gbà tí wọ́n ṣẹ̀ that we did not know when mo gbàdúrà I pray gbogbo májàmọ́ every covenant tá ò mọ̀ gbà tí wọ́n wọ̀ that we know nothing about ṣùgbọ́n tó wá di ègún bàbá tó wá ń pa ayé mi àti ẹ lójú tó ń dá ayé wa dúró nípasẹ̀ àánú ní àṣálẹ̀ sẹ́ ó yá kó kádànù lórúkọ Jésù ó yá kó kádànù lórúkọ Jésù ẹ orúkọ Jésù lẹ́ẹ̀kan tó bàbá dá iná gbára sínú mi. ó oh, lọ ignite the fire inside of me. ayérayé dá iná gbára mímọ́ sínú mi sẹ́. ignite your fire inside of me. òní àmì mímọ́ wọnú mi lọ ayé mi fẹ́ agbára rẹ̀ díẹ̀ ọmọkùnrin ò tó késù má bá ògo mi jẹ́ ẹ pariwo díẹ̀ ọmọkùnrin ò tó díẹ̀ ọmọbìnrin ò tó dájọ́ gbàdúrà lẹ́sẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ dá iná gbára sínú mi mo nílò iná iná tó tó iná pariwo bàbá ní ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ sínú ayé mi ẹ sínú ayé mi sẹ́ ó yẹ àdúrà náà orúkọ jẹ bàbá mi ò olúwa dáìnagbára dáìnagbára dáìnagbára dáìnagbára dáìnagbára sẹ́nà mi wà olúwa dáìnagbára sẹ́nà mi wà dáìnagbára sẹ́nà mi wà ayérayé ìnagbára bàbá ìnagbára ìnagbára bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá dáná agbára oya oya oya oya oya dasọ́nà olúwa dáìnagbára sẹ́nà sẹ́nu olúwa dánagbára sẹ́nu olúwa dánagbára sẹ́nu jésù olúwa wá ẹjọ́ gbọ́. Let's pray yẹ pé mi ní pé abóyá ń jẹta oníwò onídàáyíká oníwò kankan bọ́ olókè tó ń sáré àwọn kan náà ń bẹ lókè yẹn. gbọ́ tí wọ́n fẹ́ kó dókè o. torí pé gbọ́ ó ní gbọ́ wọ́n ó ní kí n wo gbogbo àga tó wà lókè àwọn ìpàwọ èèyàn ti wà lókè yẹn. tó o bá wá da lágbára wo ìwọ ò lè rága jókòó ńbẹ o ní láti da lágbára ni ó ní tí wàá wò ìsàlẹ̀ tó o ti fẹ́ kú àwọn kan ò fẹ́ kó kú o ńbẹ wọ́n fẹ́ dá a to stagnate you. mo wá dúpẹ́ kí ni mo wá fẹ́ ṣe báwo lọ. nígbà táyé ti kún lókè ó ní tí ìbọn dalagbara kò sáàyè lókè ó ní kí wọ́n ìsàlẹ̀ tí mo ti fẹ́ kó àwọn kan náà fẹ́ kí n kú òun bẹ̀. some people don't want me to leave this table. wọ́n ní kí kí ni mo wá fẹ́ sí pé olódàlágbára ni olóògbọ́n tí Ísáàkì sọ fún ìsọ̀ pé ìsọ̀ gbọ́ nígbà tí ìwọ bá di alágbára tán gbogbo nǹkan àpè ní àjàkà yẹn yóò di bíbọ́ kúrò nígbà tí ìwọ bá di alágbára tán òkè tó fẹ́ gùn yẹn ò ní ṣe dádúró bá nígbà tó o bá da lágbára tán òkè tó o fẹ́ dé yẹn kò sẹ́nikẹ́ni tó fẹ́ di ọ lọ́wọ́ níbẹ̀. àpọ̀rùkọ jésù náà kàtó báyìí dá bàbá ayérayé ayérayé torí mo fẹ́ tayọ torí mo fẹ́ tayọ torí mo fẹ́ tayọ ẹ gbórúkọ jésù lẹ́ẹ̀kan tó ọlọ́run ẹ̀mí mímọ́ wọ̀ mí lágbára tó tayọ bàbá mo fẹ́ tayọ nínú rẹ̀ gbèsè bàbá pariwo bàbá wọ̀ mí ní agbára tó tayọ agbára tó tayọ agbára tó tayọ ọ̀yọ́ àdúrà dà bàbá mo fẹ́ tayọ mo fẹ́ tayọ gbọ̀mí lágbára agbára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 wo ó di dandan fún ọ láti da lágbára sẹ. it must for you to become powerful. ó rí Daniel ni wọ́n ní ẹ̀mí títa yọ ń bẹ lára rẹ̀. he had a standing spirit. wọ́n ẹ̀mí yẹn náà ni àwọn ọ̀tá rí tó fi dìde ogun sí. the reason why enemy wage against because of the spirit they saw. ẹ̀mí títa yọ ni wọ́n ní yẹn gan ni wọ́n rí. the spirit of excellence that they saw in his life. ṣé wọ́n nìkan ni. they ask are you the only one. ṣé wọ́n nìkan ló mọ̀ ẹ́ ṣe. are you the only one that know how to do bá wá sagbára ọlọ́run. even because of God's power. ẹ ẹ ẹ ẹ wo ẹ wo ẹ wo tí wọ́n gbé kalẹ̀ fún Daniel wọ́n gbìmọ̀ wọ́n dẹ̀ lọ gbé ìwé bá ọba pé fọwọ́ sí o pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fi orúkọ kan gbàdúrà ọmọ lẹ́yìn kìnìún lẹ́yìn orúkọ rẹ̀ wọ́n sì mọ̀ pé orúkọ ọlọ́run ìdálẹ́ kìnìún ìdálẹ́ lè fi gbàdúrà wọ́n mọ̀ pàṣẹ ní àṣẹlẹsẹ gbogbo ìgbìmọ̀ tí wọ́n gbìmọ̀ papọ̀ lórí ayé rẹ̀ sẹ́ láti dá ọdún mọ̀ pàṣẹ iná ọlọ́run ọ̀yà kò tún ẹ̀kẹ́ bẹ́ẹ̀. Let's pray tí o bá ságbára títayọ lára lára dáríẹ̀lì ni wọ́n ibi tí gbọ́ inú wo kìnìún yẹn ni ìbá parí ìrìnàjò rẹ̀ sí. you finish his journey in that lion's then. ẹ jẹ́ gbàdúrà ni. let's pray. ẹ rí ni mo ti gbọ́ dáadáa ń gbà yẹn níjú wà ń bẹ̀ yẹn ni dáadáa ẹnìkan náà fẹ́ ṣe bíi tiẹ̀. somebody wanted to act like. gbọ́ ó wá lọ nú ọgbà ayúwa ó lọ ṣe jájà ó lọ ṣe jájà jà sí kìnìún. elija elija. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo lọ wo mo lọ wo mo lọ wo mi mo lọ wo wo ó gbọ́ wo ó ó fàyà pẹ́rẹpẹ̀rẹ tó jẹ́ ó jẹ́ gbogbo ẹ̀rá rẹ̀ nígbà ẹgbọ́ ẹjọ́ ẹgbọ́ ẹjẹ́ kò dá lágbára ó wà láṣẹ jájájá níwájú kìnìún ní zoo nìbàdàn bẹ́ẹ̀ wo hmm. ó fàyà pẹ́rẹpẹ̀rẹ ni ṣùgbọ́n nígbà tí Daniel gbọ́ nígbà tó gbọ́ nígbà tó di gbà gbọ́ nígbà tó jẹ́ ó di alágbára ó dún níwájú kìnìún gbọ́ kìnìún ò lè gbé mi gbọ́ kìnìún wa dúpọ ó dúró níwájú kìnìún ayé ṣùgbọ́n kìnìún ọ̀run ó ṣe kí ni ó dúró ẹ pariwo sẹ ẹ pé bàbá ayérayé mo fẹ́ tayọ agbára tí màá fi tayọ olúwa jọ̀dá fún mi sá bàbá agbára tí màá fi tayọ agbára tí màá fi tayọ wàá bá pariwo olúwa jọ̀dá rẹ fún mi jọ̀dá rẹ fún mi jọ̀dá rẹ fún mi jọ̀dá rẹ fún mi ọjà dúró rẹ àtọjọ bàbá mi olúwa agbára yẹn bàbá tí màá tayọ olúwa jọ̀dá rẹ olúwa jọ̀dá rẹ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ agbára titayọ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda rẹ̀ baba olúwa yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda rẹ̀ baba baba baba baba yẹsùn olúwa wá ẹ̀yin kò jẹ́jẹ́ gbọ́. Let's pray, you minister of God. Gbọ́ onígbà tí ọba Uzziah kú, ìgbà yẹn ni Àìsáyà tó ríran ọ̀run. When I, that was when Uzziah, Isaiah was able to see I the vision of heaven. Àjàgbé nígbà tí ọba yẹn ò tí ì kú. That means when the king was alive. Àìsáyà ò lè kú níbì kan náà. Àdàgbò sójú kan. He was stagnated. Màálé bá ṣàkàdàbà ayé agbára tá a wà nìyẹn hmm. bọ́ ọba yẹn lo agbára lókínà lórí ayé rẹ pé kò síbi tó ń lọ kò sáàyè fún ọ láti tẹ̀síwájú wọ́n ẹ pẹ̀lẹ́ kẹsíṣẹ́ ẹgbàtúwà báyìí ayé tá a wà nìyẹn ẹgbàriwo lọ́pàá olúwa wọ̀ mí ní agbára tí o ṣe dádúró oh, agbára tẹ́nikẹ́ni ò lè dádúró agbára tí kì í ṣe dádúró màá máa pariwo agbára yẹn dà olúwa jọ jọ̀dẹ fún mi lẹ́sẹ̀lẹ́sẹ̀ agbára tí o ṣe dádúró wà á bá pé olúwa jọ̀dẹ fún mi olúwa jọ̀dẹ ọyọ dúwàdà kọjá bàbá ẹ̀mí mọ́ olúwa jọ̀dẹ agbára agbára agbára tí o ṣe dádúró olúwa jọ̀dẹ jọ̀dẹ jọ̀dẹ jọ̀dẹ jọ̀dẹ bàbá olúwa jọ̀dẹ o bàbá jọ̀dẹ o bàbá jọ̀dẹ o bàbá jọ̀dẹ o bàbá bàbá bàbá bàbá bàbá olúwa jọ̀dẹ. Baba, bàbá bàbá bàbá olúwa agbára agbára agbára tí o ṣe dá dó bàbá fọkùnkà fọta bàbá bàbá agbára olúwa agbára agbára agbára agbára agbára agbára agbára agbára olúwa jọ̀rọ̀mà olúwa jọ̀rọ̀ olúwa jésù olúwa wọ́ mo gbàdúrà lóru ẹni agbára tí o ṣe dá dúró lórúkọ jésù àrùkọ jọ̀dá fún wa sẹ́yìn ó mẹ́ta ló dìde sí mo ṣe ìgbìmọ̀ mẹ́ta ló dìde sí Mósè ẹ̀mí mímọ́ bínú ilẹ̀ lanu gbé wọn mi ìgbìmọ̀ kí ìgbìmọ̀ tó bá dìde sí mi o ẹ̀mí mímọ́ bínú kí ilẹ̀ lanu gbé wọn mi ẹ já gbàdúrà. Let's pray gbogbo ìgbìmọ̀ kí ìgbìmọ̀ tó dìde sí ayé mi. every evil gang go against my life. tó ń bọ́ tako ìṣerere mi sẹ́. I want to oppose my prosperity. bàbá pariwo lásàlẹ̀ bọ́lá. ẹ̀mí mi máa bínú lásàlẹ̀ sẹ́. ilẹ̀ lanu gbé wọn mi. you land swallow them. ilẹ̀ ó lanu. you land open your mouth. bọ́sẹ̀ gbé swallow rẹ̀. dáadáa ni ìyanu tó gbé wọn mẹ́ ẹ̀mí mímọ́ ó yá bínú lórí tèmi sẹ́ ní ẹ̀sán lẹ́sẹ̀ gbogbo ẹni tó dìde ogun sẹ́fẹ̀ gbogbo ẹni tó dúró tó dá ẹjọ́ mi dúró wàá máa pariwo ẹ̀mí mímọ́ ó yá bínú ilẹ̀ ó yá lánà ó yá gbé wọn mẹ́ ó yá gbé wọn mẹ́ ó yá dúró dà kọjá. Ah, bàbá mi o ayérayé gbogbo ìgbà tó dìde sí ayé mi sá láti dí mi lọ́wọ́ láti dá mi dúró àmì wọ́n yá bínú ilẹ̀ lánà wọ́n yá gbé wọn mẹ́ wọ́n yá gbé wọn mẹ́ wọ́n yá gbé wọn mẹ́ wọ́n yá gbé wọn mẹ́ ilẹ̀ lánà gbé wọn mẹ́ wọ́n yá ilẹ̀ lánà gbé wọn mẹ́ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ilẹ̀ lánà gbé wọn mẹ́ wọ́n yá gbé wọn mẹ́ wọ́n yá gbé wọn mẹ́ wọ́n yá gbé wọn mẹ́ lórúkọ jésù gbé wọn mẹ́ gbé wọn mẹ́ ilẹ̀ wọ́n yá o masalia kaparu imaru adaya kaparu adaya mamakame jésù olúwa wa ìgbìmọ̀ mẹ́ta ló dìde sí Mósè ìgbìmọ̀ mẹ́ta ló dìde sí Mósè ẹ̀mí mímọ́ bínú ilẹ̀ lanu gbé wọn mi ìgbìmọ̀ kí ìgbìmọ̀ tó bá dìde sí mi o ẹ̀mí mímọ́ bínú kílẹ̀ lanu gbé wọn mi. Gbogbo ìfọwọ́sowọ́pọ̀. Every evil gang up. Àwọn ìka ènìyàn lórí ẹ̀. Àyà Màsálì Dàrúwà. Lórúkọ Jésù. Iná tú wọn ká. Amen. Amen má gbàgbé ìgbà mọ́kànlélógún ló máa ṣí ààrẹ ẹ pé àwọn èèyàn wọlé ẹ ṣí ààrẹ sórí WhatsApp to WhatsApp. ẹ lọ sí messenger. take it to messenger. ẹ share rẹ̀ lọ sí YouTube. na go to YouTube. ẹ lọ gbogbo bí ọba lè share rẹ̀ sí. take it to all your social platforms. jẹ́ o pé twenty one times. make it twenty one times. lórí gúrùpù to your groups. Mo gbàdúrà. I pray. Ìgbìmọ̀ wo? Which committee? Ìfọwọ́sowọ́pọ̀. Which gangan? Tó dìde lé olórí. That is against you. Yá kàpárù màdà. In the name of Jesus. Ayámaru àdáyàmà. Abba Father. Lónìí. Today. Olúwa tú wọn ká. The last gather them. Amen gbogbo ogun ìfọwọ́kọwọ́. every gang of battle. àká yàrá amadalikeya ọlọ́run tú wọn ká. Yé ma ẹ pariwo sa. Shout aloud sa. Ọwọ́ wo ló kọ wá lórí ọ̀rọ̀ mi? Èyí jẹ́ nǹkan tó gbẹ́dá because of a matter. Olúwa tú wọn ká. Olúwa scatter them <laughs> má gbàgbé tí bíbélì yẹn sọ kí olúwa kó dìde kó tú àwọn ọ̀tá mi ká àwọn tó kórìíra mi. those that detest me. kí wọ́n sá lọ kúrò lọ́dọ̀ mi. they should go away from me. ẹ pariwo. shout aloud. baba. my father. àwọn wo ló fọwọ́sowọ́pọ̀. who are those that join together. láti yọ ayé mi lẹ́nu. torment me. olúwa tú wọn ká. all are scattered. ọyọyọyọyọyọyọyọyọ. jésù ẹ̀mí nù àwọn tó bá so pọ̀ láti aya karu abada ni akata adaya maru ada alekeya akéya màrú àná bàbá wọ́n yá tú wọn ká bàbá tú wọn ká wọ́n yá olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká tú wọn ká tú wọn ká tú wọn ká tú wọn ká tú wọn ká tú wọn ká tú wọn ká tú wọn ká bàbá wọ́n yá wọ́n yá wọ́n yá wọ́n yá wọ́n yá wọ́n yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá bàbá dùwọ̀n ká bàbá dùwọ̀n ká bàbá dùwọ̀n ká bàbá dùwọ̀n ká bàbá dùwọ̀n ká Jésù Olúwa wa. Amen ẹ mọ̀ pé ogun ìgbìmọ̀ ló le jù. don't you know gang of battle is the worst. Òkùnkùn a máa kọ́ ìgbìmọ̀jọ láti dààmú ènìyàn. Darkness and gang up sọ pé àwa pọ̀. That we ara Gádàrà. Ara ẹ̀mí ń bẹ lára rẹ̀ ní ẹ̀mí òkú. The spirit of death. Kéèyàn máa twenty years ago. kan tó jọ máa tún rìn àjò papọ̀ kan tó jọ máa sọ̀rọ̀ pọ̀ so òun ìbá àlàyé ṣe kì í bára rẹ̀ láàrin ọlọ́lá ṣùgbọ́n kó máa ríra rẹ̀ láàrin àwọn tó ti kú tipẹ́ ìdí nìyẹn tí ọkùnrin yẹn fi ń lọ síbojì iṣẹ́ tí wọ́n fi yẹn ṣe ni pé wọ́n à ní gbà kó lórí ó rántí irú ẹni tí ń là lábẹ́ bọ́ bá ní àwọn tó yẹ kọ́rọ̀ lọ́wọ́ bó ṣe wù kán súnmọ́ tó wọ́n à ní kọjú ṣe ń ń tọ́ yẹ kán ṣe fún fún torí ń ju abá ti sìnkú la yé sí tún ọ̀daràn òkú wò bọ́kọ àtìyàwó bá nífẹ̀ẹ́ ara wọn tí ń fọ́ kọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ wo ọlọ́mọdé àrí tí ọ̀dà bí ọ̀kan bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kejì bẹ́ẹ̀ lálàrí yóò sálọ bá pásítọ̀ ọjọ́ kejì pé ẹ wo ẹ bá ń gbàdúrà o. help me to pray. mo ń lálàárí wọn. I started having dream. mo gbàdúrà. I pray. gbogbo ìgbìmọ̀ àwọ̀pọ̀. every gang of legion. tó yọ ayé rẹ lẹ́nu. that's committing your life. olúwa tú wọn ká. amen a ní ẹ bá ẹjọ torí ọlọ́yin tí ìtẹ́tẹ́ tí mo fẹ́ lọ. I'm not ready to die. tí ẹ máa ní kí ló dé ánímọ̀ rí wọn ni wọ́n jọ ń sùn níjọ́ òní ni o a ní kọ́lọ́ mọ́tò jẹ́ ìrí wọn mọ́ láíláí torí wọ́n ti gbàgbé rẹ̀ sá. because they forgotten him. so ayé ẹni nìyẹn. àwọn àgbẹ̀ ayé àwọn kan tó máa máa fara hàn nìyẹn. tó ara ẹ̀mí yẹn ń bẹ lára wèrè ara gádàrà ẹ̀mí àfinisẹ̀sìn wà nínú àwọn àwápọ̀ tó wọ́n á daṣọ bò la ó máa ya aṣọ tí wọ́n dàbò ó máa ya aṣọ tí wọ́n dàbò tó ọwọ́ a máa wá rìn ní òòlà ìlú já àwa lọ jókòó sí bojì. you take his seat the grave. ó di mélòó ó ti di ibi mẹ́ta báyìí. ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀mí tí wọ́n yìí pa tí wọ́n yìí bu àṣírí ẹ̀. the spirit that is secret can be covered. wọ́n máa wá chain ẹ̀kọ́ mọ́ bá a lọ. not to go. Hmm bí a ti chain yẹn kọ́ lọ. he a tó gbìyànjú a tó já. will try he will lose himself. a já chain dànù. he will break the chain. a la ìlú kọjá. will be walking around. wọ́n àgbà kọ́ bímọ. allow him to have a child. wọ́n àgbà kọ́ láyà. he will allow destiny is not for him because. torí ìgbìmọ̀ àwọ̀pọ̀ dìde. Jésù wa balẹ̀ nù bòde. Jesus met him there. Àwẹ̀ kí ló ń ṣe ń bì? What are you doing there? Wọ́n ní má dá wa lóró. Don't sting us. Ó ní kí ló dé? said why? Ó ní torí àwa pọ̀. We are many. Jésù ní kí ni àwa ṣe fún yín bẹ́ẹ̀ yín pọ̀ ìlú fi sọ pé bẹ́ẹ̀ mi kan bá jáde lára èèyàn bọ́ bá lọ bí ọ̀bá rẹ̀ mi ọlọ́run lára ẹni ó jáde lára ẹ̀ ń padà bọ̀ wá á wá ẹ̀mí méje mi tó bá rí pébi tó ń ti jáde sófo tó á wá wá méje á padà wá ó ní ìbẹ̀rù ìgbẹ̀yìn irú èèyàn bẹ́ẹ̀ á burú ju ti ṣáájú lọ torí ẹ̀mí àwápọ̀ ti wà nù ayé ẹnìkan sàmì ìfọwọ́sowọ́pọ̀ tó dá ọdún dúró olúwa tú wọn ká ẹ pariwo ẹnu tó kọnu ọwọ́ tó kọwọ́ ẹsẹ̀ tó kù ẹsẹ̀ láti dá mi dúró olúwa tún wọn ká ọyọyọyọyọyọyọyọ ọwọ́ tó kọ ẹsẹ̀ tó kọ ẹsẹ̀ láti dá mi dúró olú àti wọn ká o. bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ẹ tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá bàbá tú wọn bàbá tú wọn bàbá tú wọn bàbá ọ̀yá tú wọn tú wọn tú wọn bàbá ọ̀yá tú wọn bàbá ọ̀yá tú wọn ọ̀yá tú wọn ọ̀yá tú wọn ọ̀yá tú wọn ọ̀yá tú wọn ọ̀yá tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn tú wọn. Dua, Baba, Baba, Baba, Baba, Baba, Baba, Baba, é tua, é tua, é tua, é tua, é tua, é tua, é tua, é tua, é tua, é tua, é tua, é tua. Jésù, Olúwa wa. Ẹ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i. Gbogbo ọ̀tá ìkọ̀kọ̀. Sẹ́ẹ̀rí ogun tó burú jù lógun ọ̀tá ìkọ̀kọ̀ ọ̀tá ìkọ̀kọ̀ nígbà míì èèyàn a máa kú ayé rẹ̀ lé lọ́wọ́ tí ó sì ní mọ̀ pé ọ̀tá ni. a ní pẹpẹ lọ́wọ́ a ní furu lọ́wọ́ àmọ́ wọrí wọ́n wọrí àmọ́ wọrí ìwọ náà ló fún un níjẹkújẹ jẹ tí fi ń yàgbẹ́ ọ̀tá ìkọ̀kọ̀ ń padà bọ̀ ọ̀yọ́ wà kálẹ̀lúyà ń bọ̀ bàdé ọ̀tá ìkọ̀kọ̀ nígbà míì a máa ṣe bí ìgbà tó nífẹ̀ẹ́ èèyàn dénú ṣùgbọ́n kò fogun jàyàn hmm. ọ̀tá ìkọ̀kọ̀ ẹ̀sà ó burú jù láyé ọ̀tá ìkọ̀kọ̀ wọn a máa fi kúnlẹ̀ gbáre lọ́wọ́ ẹni ọ̀tá ìkọ̀kọ̀ wọn lè fi tí wọ́n nílẹ̀ láti mú ẹni tán fẹ́ mú ọ̀tá ìkọ̀kọ̀ wọn kan tí ọ̀bá dà wò ó wò ó kí ló kọ ọkùnrin tó lọ sùn tóbi ńlẹ̀ o yẹn ga. yínká o ìwọ náà wo gbogbo owó tí ń bẹ lọ́wọ́ júdásì nìkan gbogbo owó òjọ ọwọ́ ẹ̀ ló wà ṣùgbọ́n súnmọ́ jésù nítorí àti mú jésù hmm. torí ọ̀tá ìkọ̀kọ̀ ni gbogbo ọ̀tá ìkọ̀kọ̀ tó farasin sínú ayé rẹ ayé màrúkẹpà ọlọ́run kò fi wọ́n ṣẹ̀ṣẹ̀. wo mẹ́sà. tó o bá kọ́ ilé fọ́ta ìkọ̀kọ̀ kò ní kọ́ mọ́ fogun lé ọ wọn kì í tẹ́ ọ̀tá ìkọ̀kọ̀ lọ́rùn ah. wo mẹ́sà kọ́ ọ máa fìkúnlẹ̀ fún tó bá jẹ́ ìyàwó ni ọ́ tó bá jẹ́ bọ́yá ẹ̀gbọ́n ọkọ rẹ̀ kan lọ̀tá àkọ́kọ́ tó bá ra nǹkan bọ́ ìyẹn ò ní kọ́ mọ́ sọ fábúrò rẹ̀ kó lé ọ jáde torí ọ̀tá ìkọ̀kọ̀ ni. Bẹ́ẹ̀ni a penetrate wọlé bó bá ti ń wọlé tán a di alákòóso nínú ilé ọkọ rí ọwà máa sọ pé lọ rí tó o bá fẹ́ rójú rere mi lọ rí àǹtí tọ́pẹ́ bó o bá rójú rere àǹtí tọ́pẹ́ ló rójú rere mi àfi bó o bí àǹtí ló kù torí àǹtí ti bíúdi ara rẹ̀ sínú ayé ọkọ rẹ̀ ọ̀tá ìkọ̀kọ̀sà tó bá jí obìnrin náà a máa ṣe bẹ́ẹ̀ tí ó déédéé yarí yé mẹsẹ́lì kàpá ọlọ́run àwọn àpọ́tẹ́ẹ̀lì gbogbo ọ̀tá ìkọ̀kọ̀ tó fara sí sínú ayé rẹ ọlọ́run kò fi wọ́n ṣẹ̀sìn ọwọ́ ara lẹ̀ lé ọwọ́ á ní ọ̀tá ìkọ̀kọ̀ ọmọ bọ́ superfly ẹlẹ́nu iṣẹ́ ọ̀tá ìkọ̀kọ̀ ló fi ń ṣeré ó ti wá lóun ní supervisor tí ń supervise society ẹ̀ sà. sáìtì tó oníkọ́bọ̀ supervise náà ni ó torí ogun mọ́ òun náà ló gbé ilé lọ́wọ́ pé o supervise ẹ̀ òun náà ló padà rí ogun mọ́bẹ̀ torí ọ̀tá ìkọ̀kọ̀ ni so náà ni ó gbowó lọ́rẹ́ o òun náà ni ó wàá sóògùn láti di ẹni tó ní sẹ́mọ́lẹ̀ ọ̀gá sàmí kò lè ta ló farasin tó di ọ̀tá ìkọ̀kọ̀. àkèyá màrúwádà yá màkàbà ọlọ́run àwọn apọ́sítẹ́ẹ̀lì ó fi wọ́n ṣẹ̀ṣẹ̀. ọ̀tá ìkọ̀kọ̀ mm. ọ̀tá ìkọ̀kọ̀ bọ́ ọ bá gbé mọ́tò fọ́tà àkọ́kọ́ tó olóògùn á lọ ti fi mọ́tò gbogbo mm. Mm. ọ̀tá ìkọ̀kọ̀ bọ́ ọ bá ra sọ fún á sọ lọ parí ẹ̀ sí mm-hmm. ọ̀tá ìkọ̀kọ̀ àwọn ló mọ àṣírí ènìyàn bọ́ bá jẹ́ obìnrin ni tí bá ń bẹ lọ́fíìsì ẹ ó máa màṣírí rẹ ju ìyàwó ilé rẹ lọ torí bí ìyàwó ilé rẹ ti lóhùn ráyè gbọ́rọ̀ rẹ òun ó fi pẹ́pẹ́ fúrú a fi súnmọ́ ọ láti gbọ́ àṣírí rẹ torí ọ̀tá ìkọ̀kọ̀ ni má gbàgbé o ìgbà mẹ́ńbẹ ọ̀tá ìkọ̀kọ̀ a máa dúró bíi sẹ́kítírì lẹ́nu iṣẹ́ tí ọ̀gá ó sì máa tó sí ẹ̀ pé ọmọ ìníwà èèyàn ló níwà báyìí Ah, èèyàn lọ dá a báyìí ọmọ yìí dá a pọ̀ yóò ti kúnlẹ̀ kí mi ìtí mọ́mí ṣe mí lórí onínú wọ́n dúró níbi sọ́jà àlùmọ́tà tí ń bẹ lọ́gbọ̀mọ̀sọ̀ lọ́jà àgbò wọ́n lè kúnlẹ̀ rárá wọ́n kàn dúró tọ̀bọ̀ bí sọ́jà àlùmọ́tà ẹ ti mọ̀ gbogbo mọ̀ ò ní gbogbo ẹ̀wọ̀n ní sọ́jà àlùmọ́tà sọ́jà ni ọkàn dúró báyìí lọ́rọ̀ yóò ẹgbẹ́ kan lọ́jà wọ́n á dúró nù so now gbogbo tí wọ́n ń sọ yẹn ẹ̀ sà tọ́ba wa ti débi ìyàwó náà wá yarí ńlẹ́gbẹ̀ẹ́ àbí mo ti dáná ná ẹ má lọ tẹ bàkẹ́ jẹ bàkẹ́ jẹ ó sì ti rí sista lóńgẹ́ ní kúnlẹ̀ wọ̀nyí á wá ní wò á ní èèyàn rèé èèyàn rèé á níbo lọ wà gbà mọ́ márì ìmọ̀ mojú lọ ọjà o irú ojú wo máa gbé lọ ọjà yìí ojú bọ̀nàbọ̀nà mo gbé lọ ìwọ lọ́yẹ̀ ń pàdé torí ọ̀tá ìkọ̀kọ̀ ni. tó bí ọ̀tá ìkọ̀kọ̀ bá ń ṣiṣẹ́ nínú àyànmọ́ ìrìn àjò àyànmọ́ máa nira mo gbàdúrà agbára tí ọ̀tá ìkọ̀kọ̀ ń lò lórí agbára yẹn lọ náà dàrú. polo tí mo máa gbọ́ máa mèrí agbára àkọ́kọ́ kí ni mo ní bolo tí ń lọ lágbára àkọ́kọ́ bolo tí ń sọ ọ̀rántí nù dí kọ́ ọ má fòórùn sí alẹ́ sẹ́mi. sórí títúráyọ̀ dàálẹ̀ mo rò pé ẹ̀wà onígàárí lọ jẹ ìgbẹ́lẹ̀ eléyìí bá wa lórí ẹ̀ tọ́wọ́ mọ́ tó burú jù orí mi ní ń jàun ìjẹkújẹ tẹ̀ ń jẹ́ kí ẹ̀dẹ̀ mi àwẹ̀ ẹ̀yìn ń jẹun láìdé ti lọ sùn tìyàwó láti àárọ̀ tòótọ́ gbogbo ẹ̀ náà mọ̀ mọ̀ tó tí mo rí tó ń mo ní à orí mi nù pé ọmọ ìfẹ́ yàgbẹ́ ẹ̀wà bá a fi sẹ̀mó lẹ̀ o sẹ̀mó ní ọ̀jẹ̀ padà má jẹ́ wà mọ́ ẹ̀wọ̀ bọ́lá mo ní wíkẹ́ndì. mo gbàdúrà agbára ọ̀tá ìkọ̀kọ̀ lórí ayé rẹ̀ agbára yẹn lọ́nà bẹ́ẹ̀. bàbá jẹ́ kọ́ ọ máa jẹ náà ní ọjọ́ ìbòrí ọkọ rẹ ti máa jẹ́ o. èwo lábàfàdà máa jẹ́ o fìgbẹ́ ilé tó ń jẹ tó ń yàgbẹ́ láyàrin ah. o ò ní rógun yàgbẹ́ yín ẹsẹ̀ o. ó ṣe mí rí ọmọ kan mo ní ọ̀nà ọba ń bá pásítọ̀ mi kan kẹrù lọ́ba lọ kẹrù ọba yàgbẹ́ sí ìgbé ológun mo gbàdúrà èmi ọ̀dà bẹ́ẹ̀ kì í sórí ọ̀fẹ́ mo gbàdúrà agbára tí ọ̀tá ìkọ̀kọ̀ ń lò ní olórí àṣírí wọn tú sí ọ lọ́wọ́. Amen. Ya masali In the name of Jesus. Gbogbo ọ̀tá ìkọ̀kọ̀. Every secret enemy. Tó ń yọ ìrìn àjò rẹ lẹ́nu. That is committing your journey. Àkẹ́ ya màrú In the name of Jesus. Ènè mẹ́rù àkàyé ni màrú anamaru èké yá rẹ gbogbo ọ̀tá ikọ̀ tí ń yọ ìrìn àjò rẹ lẹ́nu lónìí ọlọ́run kò yọ wọ́n lẹ́nu. Amasalia kapa. In the name of Jesus. Ìlúkẹ́ yá Màrúwàdà. Abba Father. Gbogbo ọ̀tá ìkọ̀kọ̀. Every secret enemy. Ẹni tó ò lè fura sí. Person cannot be. Bí ju ayé rẹ lẹ́nu. That is tormenting your life. Yè má kàbàrú àmà. In the name of Jesus. Lónìí. Today. Asiri wọn tú. The secret is revealed. Amen àṣírí wọn tú ẹni tó lè gbàgbọ́. the pain is unbelievable. àkẹ́yà alimaru akabaru àmà ẹni tó lè gbàgbọ́. the that is unbelievable. tó yọ ayé rẹ lẹ́nu. that is tormenting your life. àṣírí wọn tú. your secret is revealed. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. àṣírí wọn tú. agbára olúwa. ó gbìyànjú níjà. fight for you amen. Agbára Olúwa. Power the Lord. Ó gbé ọ Fight on your behalf, amen. Agbára Olúwa. Power the Lord. Ó gbé ọ Fight on your behalf. Agbára Olúwa. Power Ó gbé ọ Agbára Olúwa. Power the Lord. Ó gbé ọ Fight for you, amen. Agbára Olúwa. Power the Lord. Ó gbé ọ Fight for you, amen. Agbára Olúwa. Power the Lord. Ó gbé ọ níjà. Fight for you, amen. Ẹ sọ èmi ò ṣe é dádúró. I am unstoppable. Yes, sir. Èmi ò ṣe rí mú. I can't be apprehended. Ẹ̀yin agbára ilé bàbá mi. You pass of my father's house. Ẹ laná dànù. Catch fire. Èmi ò ṣe é bínú sí. Nobody can unleash wrath against me. Ẹ̀yin májàmú ilé wa. You covenant of our household. Ẹ laná dànù. Catch fire. Èmi ò ṣe é bàjá. I can't be you again. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹrù ogun. Those that prepare for the battle. Nítorí àti bá To wait you against me. Ọ̀rọ̀ dojú ìjà kan yẹn. I will attack you. Gbogbo ibi tẹ́ ẹ mọ́rúkọ mi dé. Wherever you've taken my name to. Láti ṣe mí ní ibi. To injure me. Iná Olúwa. Fire of the Lord. Ọwọ́ ibẹ̀ lọ. Penetrate in there. Gbogbo ibi tẹ́ ẹ rìn dé. Wherever you been to. Nítorí àti dá mi dúró. To stagnate me. Iná Olúwa. Fire of the Lord. Ọwọ́ ibẹ̀ lọ visit them. Èmi ò ṣe dá dúró. I am unstoppable. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Iná yí mi ká. Fire surrounds me. Ayé mi. Alive. Gba orere tuntun. Receive new things. Ìṣẹ̀dá mi. My destiny. Gba ògo tuntun. Receive new glory. Àyànmọ́ mi. My destiny. Gba ògo tuntun. Receive new glory. Májẹ̀mú ìgbà ìgbani. ó dá mi dúró. ọyẹ ìbàjẹ́. májàmú ìgbani. tó ń di mi lọ́wọ́. ọyẹ ìbàjẹ́. májàmú ìgbani. tó dínà mọ́ mi. ọyẹ ìbàjẹ́. ẹ bọ́ra òkòkò. tí dúró. ẹ lànà àfojì ojú oorun. tójú ayé. ẹ lànà láàrin sórí ti àfojẹun. ẹlòmíì lójú ayé ni wọ́n ti fún un. òbí ẹlòmíì rí ìránṣẹ́ kan bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. somebody was talking to me the other time. wọ́n send message pé irú ẹni tí wọ́n fún lẹ́yìn jẹ. the person that was giving head to him. ẹ bàbá rẹ̀ ló sè. wọ́n wá fún wọn pé ẹ gbọ́dọ̀ fún yàn jẹ́ wẹ́ẹ́dà jẹ́ ni o was eat it alone. so wọ́n jẹ ẹyin yẹn lójú ayé. when anything real life. so tó bá jẹ́ wípé nǹkan kankan ni wọ́n pèsè ẹyin yẹn. there is something they send down. ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé ogun yẹn ó develop nínú wọn. the battle will be developing. ẹyin máa bí ọmọ sí wọn nínú. Ah, yes. so ohun tí wọ́n wá ní kó ṣe yẹn ni ó ṣe. kai wọ́n lè láwọn ọ̀fẹ́ kí wọ́n kó oṣù bẹ́ẹ̀ kó wọ́n mọ̀ wá. ó dàbí ẹni tí ó ṣí ṣọ́ọ̀bù ni. like somebody open a shop. tí ọwọ́ á ní àwọn alágbára ń wọ́n wá ní káwọn bá ṣiṣẹ́ kan bẹ tí ò ní jẹ́ wọn kó sọ́ọ̀bù ẹ̀ lọ sẹ́ni tẹ́ bá ti ṣiṣẹ́ yẹn bẹ̀ wọ́n ní kó lọ ṣùgbọ́n ajé ò ní wá mọ́ they will stop visiting him but wealth will no longer be there. so ajé ò ní wá so tí ajé ò bá ti wá wá mọ́ àwọn ọjà yẹn máa wá máa di gbèsè mọ́ lọ́wọ́ ó mọ̀ wá nímọ̀ pé tí wọ́n rì mọ́lẹ̀ pé kí wọ́n má bàa wà kó lọ bó ṣe ń lé bí padà ní ń lé ire padà lọ ó dàbí ẹni ọ̀ra lẹ̀ lé tó lọ wọ́n fẹ́ kán gbà wọ́n wá lọ bó nǹkan mọ́ bẹ̀ pé àfẹ́ kán gbà ilẹ̀ ìlọ́wọ́ wa sẹ́ẹ̀rí ilẹ̀ tí ilẹ̀ yẹn tó bá jẹ́ ọdún kan ló yẹ kó fi kọ́ yóò nà ní ọdún mẹ́wàá láì parí ẹ̀ torí torí mọ́ bẹ́ẹ̀ the funnest thing wà á ní pé ó lè má mọ ibi tó rí nǹkan yẹn mọ́ mọ́ kò yọ wà á máa dààmú pé níbo ló ń rí kíní mọ́ níbo ni kíní wà níbo ló ọ̀nà wo ló ń wọ́n gbà tó ń wo fi lọ ọwọ́ á lè jí orí ìyẹn lọ He might be actually looking for it so ilé yìí ò ní ṣeéṣe tọ́ba wa jẹ́ ẹni tó lóye ti ń ṣẹlẹ̀ tọ́ba ti lọ ra ilẹ̀ mi ó lè kọ́ ilẹ̀ tọ́ra yẹ láàrin ọdún kan kọ́dẹ̀ parí ẹ̀ sẹ́wárí eléyìí tí ó kọ́ láàbọ̀ ń nǹkan mọ́ ọwọ́ lè fẹ́ tà kó gbé e ilẹ̀ fọdún méje kọ́mọ́ rẹ̀ yàrá torí torí mọ́ ọmọ onílẹ̀ ò ní síyè síbẹ̀ Islam will not go so, there. So ajé náà ò ní sí iyè síbẹ̀. And wealth will not be. Ògo ò ní sí iyè síbẹ̀. Glory will be out of the place. Àwọn tó yẹ kó bá dòwò pọ̀. Those that are supposed to transact with him. Wọ́n ní rántí pé ilẹ̀ ń bẹ ń bẹ. They will not remember that there is a land there. Tọ́ba wa mẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún èèyàn débẹ̀ wọn lè wọ bẹ̀. The ticket out of there they will not buy it. Because ó ti ní májẹ̀mú. There is a covenant. Tó ti wọ bẹ̀. That entered there. Màrúwà gbàdúrà. I pray. Májẹ̀mú ti ń dán ọdún. Covenant that is more than a nation. Ọlọ́run bá Amen amen. so àwọn nǹkan yẹn ó dàbí ẹni tí ń sọ pé wo ọmọ yìí máa ń dákú gbà kéke ẹsìn gbẹ́rí àìkú fún. give incision of no death. tí wọ́n bá yagbẹ́rẹ́ fún lójú rẹ̀. once they incise the person. ó lè má kú ṣùgbọ́n kọ́ mọ tọ́ bá dáwọ́ lè kẹ́kọ́ mọ yọrí. but there might not be prosperity. torí tí wọ́n fi dá dúró tán fi sí lára. they put in his body. kò ní gbà kiri ọ wọlé. will not allow goodness to locate him. kò ní gbà kíbi ọ wọlé. and evil will not locate him as well. so kò ní gbà kiri ọ wá. Goodness he be known a wa. And even will be his portion. so òní àwa máa dàbí ìgbà tó bá ń fagbára rìn torí tí ń bẹ ní ara rẹ̀ ó ń dire lọ́wọ́ tí ń bẹ lára rẹ̀ ó ń ṣàtakò ire òun wò bí ikọ́ jẹ́ ààbò ni bó ṣe jẹ́ ààbò náà ni ó dá ààbò tí òní gbà kiri ọ wà. protection will not make goodness locate him too. so kò láti gbàgbé pé ọlọ́run nìkan ni aláàbò nílẹ̀ gbọ́sẹ̀ ni so àwọn májẹ̀mú kan wà bẹ́ẹ̀ tí ń dá àyàn dúró tẹ́ni tí májẹ̀mú yẹn dá dúró kò ní màdútùmọ̀ mọ ìdí tí májẹ̀mú yẹn fi dóhùn dúró àwa máa gbàdúrà pé ogun ṣe wá ń lé sí báyìí èmi ń gbàdúrà ogun ṣe wá ń lé sí ogun ṣe wá ń gbàdúrà ogun ṣe ń pọ̀ sí báyìí ṣèbí ń gbàdúrà ìyẹn kọ́sà wòmí o ti ní májẹ̀mú tí wọ́n ti fi sí ọ̀la ìwọ gangan ti rìn rìn rìn rìn rìn o ti rìn débi tó o ti fi ọmọ tó o ti fi odó yẹn hmm. odó tó o ti fi gún yẹn nínú èpo ẹ̀pà so àwọn ibi tó o ti rìn dé yìí ó ní àwọn ohun tó máa ṣe nínú àyànmọ́ padà ìdí nìyẹn sà whatever tó bá ń là kọjá ó kéré fún ẹlẹ́dàá láti yanjú ẹ̀ ẹ má gbàgbé ọmọbìnrin kan wá ọmọ ọwọ́ lọ ọlọ ti IVF nígbà tó parí ẹ̀ ọwọ́ padà lọ́dọ̀ ìyàwó ní kan chọ́ọ̀sì yẹn ń bẹ nìbàdàn wọ́n máa ń ṣe àṣejẹ níjọ́ sunday wọ́n á pa odidi àgbò wọ́n máa wá ṣe lórí ọ̀tà torí ọ̀tà ni àrò wà wọ́n fi àrò wọ́n wá ṣe ọbẹ̀ yẹn tí wọ́n máa fọ wọ̀wọ̀ wọ́n wá wọ́n á máa bu ọbẹ̀ yẹn fún àwọn èèyàn wọ́n á ṣe bíi pẹpẹ súpù wọ́n ṣe àwọn èèyàn wà wá sí bí wọ́n máa jẹ tó ọwọ́ á lọ sí chọ́ọ̀chì nìyẹn. went to that church. pé òun ti jẹ òun ti jẹ wọ́n ti bọ̀ plant. the IVF is, is done. òun ti lọ ṣe IVF túgbọ́n wọn fẹ́ kọ́ bàjẹ́ torí ẹ̀ ló ń fi wá wọ́n wá ní ẹ̀yẹ́ bọ́ bẹ̀ tí gbogbo wa máa jẹ ni wọ́n bu ọbẹ̀ fóònù náà wọ́n ní kó lo bí oṣù kan chọ́ọ̀chì kó lo bí oṣù kan ó fòṣù kan yẹn jẹ ọbẹ̀ aláṣẹjẹ yìí ó ti di ọbẹ̀ ọbẹ̀ yẹn bẹ́ẹ̀ nú ẹ̀ hmm. nígbà tí oyún dé tó pé oṣù mẹ́sàn-án ọmọ ọyẹ kọ mọ ọ wá kọ wá hmm. ohun tó yẹ kọ farahàn kọ farahàn ohun tó yẹ kọ ṣẹlẹ̀ kọ ṣẹlẹ̀ kò tí ọmọ ọwáyé wọn wá ń wá ìrànlọ́wọ́ tí ó mọ kan bí ọmọ ọ wá lọ bá ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ìyàwó former governor kan wọ́n wá ní ẹjọ́ ẹ bá wọn gbàdúrà fún mo ní ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ bí mo ti fẹ́ kó lọ́lọ́run kọ́lé mo fẹ́ máa bọ̀ alẹ́ wá pàdé wọn olúwa wí pé ọ gbọ́dọ̀ gbàdúrà fún o mo ní kí ló dé ó ní ka bíbélì èmi ni olúwa èyí ni orúkọ mi ògo mi lèmi ò ní pín pẹ̀lú ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni ìyìn mi ni mi ò ní fún èrè gbígbẹ́ olúwa pé bọ́ bá bí ọmọ yóò lọ máa fìyìn fún aláṣẹjẹ tó ń lo India lé wọn lórí. glory to the woman that gave her something to eat and she power of India ah. upon them. ọlọ́nkẹ́lẹ́kẹ́ ṣe. what is necessary to take olúwa ni pé kí n má gbàdúrà fò ọlọ́wà ni kí òun ó gbègbèsè kí n tó délé wọ́n wá lọlé sẹ́ẹ́rì ibi tí màá ti yàwọ́ nu chọ́ọ̀chì èmi yà lókè àwọn gbàsàlẹ̀ jáde ńgbà àwọn dúró tí wò rí mi hmm. mo wá gbàdúrà olúwa nítorí àánú ẹ túlẹ̀ ọlọ́wà ká gbàdúrà wọ́n wá padà wá padà wọ́n wá gbàdúrà sẹ́ẹ̀rí oyún yẹn ò yọ kan ikùn yẹn ọ̀ra kéré ni àṣì ọmọ yẹn ti dàbí èrè nínú ẹ̀ hmm. kò develop ọ mm. wá ń lọ ọ wá ń bá a ti wá gbàdúrà tán ó mòróró ó momi ó ti ń kú nínú àdúrà ẹ jẹ́ mọ̀ pé ọ̀dọ̀ aláṣẹjẹ ní padà lọ. she went back to the same prophetess that gave her something to eat. bẹ́ẹ̀ ni ọ wá dé ibi tó ti fẹ́ bọ́ọ̀lẹ̀ kan ti wọbẹ̀ ọ wá bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò rẹ̀ yóò wá kírọ́ọ̀sì gọ́tà ọ wá kúnlẹ̀ òbí wá tẹ̀ ọ wá bí kinní yẹn. Hmm. bí èrè kékeré báyìí so ìdí nìyẹn sà wò hmm. mí sà tí ọba ti lè fi Ọlọ́run ṣègbẹ́kẹ̀lé. you cannot lean on God. wò mí ọkàn fìyà jẹra rẹ ni. you are just punishing yourself. mo gbàdúrà. I pray. gbogbo bí o ti ṣí ẹsẹ̀ gbé. whenever you taking the wrong step. àánú bí ayé rẹ wò. I see this in your life amen. bàbá kan bá mi ń sọ̀rọ̀ lọ́sọ̀gbọ̀ a man was talking to me in Oshogbo. wọ́n ní àwọn gba àwọn lọ ka ìwé India. he read India. àwọn dẹ̀fẹ̀ máa mọ̀ wé. just for him to become brilliant. àwọn wà léwe. he was in school. ó ti wá ní báwọn ṣe máa request fún bírò India. there is a way. àwọn kakẹ́lẹ́ yẹn sí gbèǹgbà báyìí. màtáwọn máa jí láàárọ̀ bírò disappear or appear the pen appear lórí bẹ́ẹ̀dì àwọn nígbèrè àwọn bírò yẹn làwọn kà táwọn máa fi kọ̀wé. and that is why we use it to write exam. táwọn fi jáde nílé ìwé ipò kínní làwọn ń gbé. kai he used to come first. pé àwọn mọ ìwé débi pé torí agbára India máa máa gbé answer sórí àwọn. because India power will put the answer wọ́n in a brain box wọ́n kàwé wọ́n dẹ̀ graduate. he graduated. security wọ́n ń ṣe. kai lọ́sọ̀gbọ̀ fifteen thousand wọ́n ń gbàdúsù. Jesus Christ <laughs> wọ́n jẹ́ wọ́n kàwé wọn ò jẹ́ wọ́n rí rẹ́ so agbára India kò lè provide iṣẹ́ mo gbàdúrà ibi ó ti sí ẹsẹ̀ gbé àánú bí ayé rẹ wo ohun tó kàn gan fún ayé rẹ. the next thing for your life. torí tí ń ṣe ẹlòmíì olúwo òsíjú rẹ sáwọn tó ṣe. what is happening to people God in all the things. ẹlòmíì ọmọ solution sí ti ń là kọjá lójú ọmọ ìjìyà. they are going through this so they are. ohun tó kàn fún ayé rẹ. the next step for you to take. ọlọ́run kó sí ojú rẹ sí. may the Lord reveal it to you amen tẹ́ẹ̀tì ń bínú ni ẹ tẹ́wọ́ fún orí ọ̀fẹ́. stretch for the grace. ohun tọkàn. the next thing. wo mẹ́sà tọ́ ọ bá gbàdúrà tọkàn. if you don't pray the next prayer o méje ló máa ṣẹlẹ̀ sí yàn. seven things will happen to the person. mẹ́jọ. eight. ohun àkọ́kọ́ ni pé ó máa rí i pé àdúrà ọgbà torí kìí ṣe àdúrà tọkàn ló ń gbà bíbélì wípé ẹ béèrè ẹ rí gbà ó nítorí wọ́n sì request so I do a àdúrà tọkàn ẹlòmíín prayer àdúrà ọlọ́yìn fún mi lọ́yẹ kọ́gbà àdúrà do jẹ́ lu amẹ́ríkà nígbà. and she, prayer point is hold on let me travel to america. tó America is sà amẹ́ríkà náà ni this america is the main America is new. This America. pápápá ni bẹ́ẹ̀ bá bi eléyìí pé bo ni ó America, mm. amẹ́ríkà náà ni yínká ẹ bá bi pé wọ́n fẹ́ lu amẹ́ríkà amẹ́ríkà náà ni ọ̀fẹ́ lọ láti àárọ̀ láago bá a ṣe ń parí ìṣòro ló ti lọ dúró tóbi ah. látàgò márùn-ún ọ̀sẹ̀ tó wá àfàṣẹ àfàpàṣẹ fún àṣẹ láì fà wá àfà wá ni pé ọ̀rọ̀ jáde àṣẹ báàkì ẹ̀ máa bọ̀ ló jẹ́ ọwọ́ látàpẹ́tẹ́ ó tún lè bọ́ọ̀lẹ̀ báyìí kó tún máa lọ tápẹ́tẹ́ ará amẹ́ríkà nu o ìwọ tó wà á lè ṣe kọ́ ọmọ sùn tóbi lóòjọ́ bọ́ ọba lọ amẹ́ríkà tó mú mi lọ ìpó òòlù ṣe wá ní yọ̀falẹ̀ ọba wá yọ̀falẹ̀ sọ̀hún obì mi ò lọ wá fẹ́ kójọ sọ̀hún bó o láwàá ṣe ń gbà wọn bá pè mí pé o ti ya pentagon sọ̀hún ewo bàbá mo gbàdúrà ayé yẹn ló gbà. so america náà ni o o náà ni so now ìtọ́kàn gan fáyé rẹ so béèrè lọ́wọ́ ọlọ́run. did you ask God about it. Hmm. ohun tọ́kàn. the next thing. fún ayé rẹ. for your life. èèyàn máa ń gbàdúrà ni pé olúwa àdúrà wo fún mi tell me the next prayer. ọlọ́mọ fi ẹlòmíì alábúburú ní pé ó lè ríra rẹ̀ nínú gbó ohun tó ló wá fi hàn ni pé kó gbàdúrà pé olúwa mú mi jáde nínú agbègbè ṣùgbọ́n kò rí bí àdúrà tọkàn ó rí bí àdúrà tí ń bànújẹ́. it's like the prayer that is giving him sorrow ẹlòmíín bàbára rẹ lóko wọn ọlọ́kàn fi hàn ni pé oko yín lọ wà àyànmọ́ rẹ ń bẹ lóko gbàdúrà kémi olúwa ó mú ọ jáde lóko. Hmm tó kàkà kọ́ wá pé àwọn àjẹ́ yìí tó dé. these witches they started again. torí tọkàn kọ́ sà. because that's not the next thing. báwo bá gbàdúrà tọkàn. without praying. èèyàn máa rí pé àdúrà ọgbà. ẹlẹ́ẹ̀kejì tó ọba gbàdúrà tọkàn. èèyàn máa máa gbàdúrà yóò sì máa jìyà. the person will be praying and will be suffering at the same time. when I was in Abuja. nígbà tí mo wà ní Abuja. olúwa ni máa lọ Ìbàdàn. God told me to go to Ìbàdàn. mo takò Abuja. I said no. mo jẹ kúbú yà. I suffer to the core. mo kẹ́ sàbújá lògó wà the my popular Abuja ni FCT wa mo tún completed building for ọdún mẹ́ta àtààbọ̀ mo gba promotion lọ́nu sọ́ọ̀bù mo tún sọ́ọ̀bù tí ò ní lẹ́kùn àkò ní kíní kan mọ̀ ń tẹ́ aṣọ lè mọ̀ ń tẹ́ lálọ́ọ̀n sakasaka lẹ̀ ni o wẹ̀ kò ní láńlọ́ọ̀dù wẹ̀ kò ní láńlọ́ọ̀dù èmi náà láńlọ́ọ̀dù wọ́n kàn kó wọ̀bẹ̀ fúnra mi mo kó pàṣẹ ilẹ̀ jáde mo kó lálọ́ọ̀dù pure water tó mi ti bọ́ mo gbé e jáde hmm. mo sì tún mú mo tó mo tó so bẹ̀ ọdún méjì àti ibi oṣù mẹ́jọ ibi ọ̀yẹ̀wò àkọ́mọ́ wa mo tún gbéra mo tún lọ sunú jọ church fọdún mẹ́ta àtààbọ̀ gbogbo ẹ̀ náà mọ sáàrin kí hmm. torí ntọ́kàn kọ́ ni mò ń ṣe. because I was not doing the next thing. Hmm. ọlọ́run tó wà sọ fún mi pé wọ́n bí mo ní ọlọ́run mọ̀ jẹ́rí èmi Ìbàdàn. God forbid Ìbàdàn. Hmm. bàbá. ẹ ẹ wá wo bí mo ti ń jìyà kí. look at the way I was suffering. torí ntọ́kàn kọ́ ni mò ń ṣe because I was not doing the next thing. Mo gbàdúrà ohun tó kàn fún ayé rẹ gan. The next step for you to take. Oorun tó o máa sùn lálẹ́ yìí. Your sleep tonight. Ọlọ́run máa ṣí ojú rẹ sí. Ohun tó kàn kọ́, ohun tó kàn kọ́, ohun tó kàn kọ́. That's not the next thing mọ hmm. kàn jìyà kí ọlọ́run ọ̀ràn mi yíyà jí èmi mò ń jẹ́ yà kí torí tọkàn kọ ni mò ń tẹ́ bá kàn tẹ́ jákujáku jákujáku torí tọkàn kọ ọlọ́run tó wá yọjú sí mi pé èmi ni olúwa gbéra máa lọ sí ìbàdàn I have one thousand eight hundred naira mo ti wọ mọ́tò dé kwamba owó kù one two mo débi mọ́tò mo fẹ́ wọ mọ́tò lọ́rin àti lọ́rin ni màá ti wọ Ìbàdàn mọ́tò tó fẹ́ gbé mi dé lọ́rin ní one eight lówó ọkọ̀ mo ní one two èmi mo di Ghana must go mẹ́ta yìí mo di aṣọ òkìrìkà sínú ọ̀kan mo di àwọn bàtà tó ti jẹ kúmbà sínú ọ̀kan mm. mo di aṣọ òbora mo di inú ọ̀kan Ghana must go náà mẹ́tẹ̀ẹ̀ta mo gbé kan rù mo gbé kan kọ́rùn mo gbé kan kọ́rùn bí ìgbà tí àgọ́ yìí ti máa ń lọ lù wọn mm. ìrìn àjò yẹn ti yẹ sínú ẹ sì mọ̀ pé èmi náà wà ń bọ̀ mo ń bọ̀ gẹ́gẹ́ mo ní ọlúwa one two níbẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin kan ní bọ́lẹ̀ ńlọ mo ní lọrin ni mo ní ẹja lọ́wọ́ sọ́lẹ̀ mẹ́kọ̀ọ́ lójú àti lọ mo ní àkóbánì ni ọ́ mo sì tún débẹ̀ hmm. mo tún dúró àtúndú àwọn amato ọkùnrin kádẹ páàkì mercedes regular benz tó tó mo ní good morning mo ní good morning mo ní please Ìlọrin ó ní I'm not going anywhere ọdẹ kú o ó dẹ̀ rabọ́ tu wọ́tẹ̀ ẹ̀fà ńlá ó dẹ̀ fi gún mi lápá bí ṣe ń bọ̀ ó ní wọ́n zọ́ni mo ní àpáṣọ ah, òjò ó ní wíyà yúgò tí mo ní Ìlọrin ó ní sẹ́yìn lẹ́lẹ́rù méjèèjì mo ní ẹ̀ ó dẹ̀ gbé báàgì méjì ó ní gbé kan tó kù kí n tọ́ka tó dé di mọ́tò rẹ̀ àwọn tó kún di mọ́tò rẹ̀ wọ́n ti fẹ́ lé ní fifty àwọ̀ ọ̀lẹ́rù bí eighty àwọ̀ ọ̀lẹ́rù àwa ni ẹgbẹ́ o àwa ni ẹgbẹ́ o wọ́n ti bo mọ́tò wọn jọ ó ní no ẹni tí mo wá gbé ni. I here to give this person a ride mo wá débi ìdá. when I got to be there. ọ̀rá ń jẹ fún mi. he bought food for me. ọ̀jẹ̀ ń o òjókòó ní oúnjẹ bó ti ra ń jẹ fún mi. he took his seat and he bought for me. mo jẹun tán nígbà àdèmọ́kú ọlọ́ba yàwọlé ilé oúnjẹ kan bẹ nínú ó sì tó ra oúnjẹ fún mi nínú ilé oúnjẹ yẹn mo tún jẹun tán wọ́ áńgẹ́lì tó máa mú ọmọ náà tó kàn. angel that will reveal the message for me. tonight. lọ́lẹ̀ yìí ni ó máa wọnú ayé rẹ wá. amen. amen bí ìdásímọ́kọ́ two hour drive ni ó tún yálé oúnjẹ bẹ̀ lọ ọ̀rẹ́ ẹran ẹgbẹ́ ẹran ọ̀yà ọ̀rà fún mi àti kóòkì òun ò jẹ́ nǹkan kan o ọwọ́ agbẹ́mídé lọ́rin ó gbé mi lọ sí sọ́mẹ̀lì ńlọrin ó fi mí lé mọ́tò ìbàdàn wọ́n sanwó mọ́tò mi tí ó gbé mi dé Ìbàdàn ọwọ́ fún mi ní thirty thousand naira thirty thousand naira ni mo fi bẹ̀rẹ̀ kíní course ni mo tó fẹ́ fi ń gbà mo ní Ìbàdàn owó yẹn lówó tí mo kó àpò ẹ̀dá náà àmì wo ni mo tún wá. Is there any sign I'm looking for again? kàkà síbẹ̀ náà torí mi ò mọ ntọ́kàn mo tún kọlu èkó mo lè kó lówó wa àsẹ́nibá ń wá agbára olúwa kì í wówó ká. He that is speaking for God's power. Mo jẹ́ kúkú ìyà ìkòròdú sísúrú lérè. I suffer to the call. when I go to Lagos. Má bí márùn-ún nìyẹn ọjọ́ ta méje nìyẹn sí turu lérè seven times And àrìnsẹ́ ni alára rẹ̀ ṣẹ̀ pa lásán nìyẹn tó yóò sòdì sí turu lérè ìyẹn ọ̀pọ̀ ìyẹn òjìnà ìyẹn olójú bíi fifty five lọ mm-hmm. bí mo ṣe rìn káàkiri mo wò kò tí gbogbo bàtà méje kú ń bà nù. Hmm. ọlọ́run tó wá sọ fún mi pé padà àbàdàn ibi tí mo ti fẹ́ lu ọkọ lọ wà mo wá wá ìbàdàn mo wá dé ilé mo fẹ́ gbalé mo wá rí onílé wá ṣáàjì owó lé ọjẹ́ one sixty thousand one sixty thousand agent yẹn mo kàn ní olúwa ní wá bàdàn mo wálé ọ̀rẹ́ mi wá pé agent agent bá mú adé bi ilé àwọn kan wọlé lọ́wọ́ ó ní one sixty thousand nílé one sixty thousand wọ́n lè lo mo ní lọ́wọ́ mo ní mo ní thirty thousand agent ní ẹ̀ bá ń kó mo ní kí ló ló mo lẹ́ẹ̀ lè yá mi lówó lé ẹ̀ mọ̀ mi rí. you don't know me you can't borrow me the money. ó ní mo fẹ́ yá yín. I want to borrow you. mo ní ẹ má yá mi ẹ rí mi rí ẹ ti wá yá mi lówó lé thirty thousand ní bẹ lápò mi ó ní ẹ kó wá màá yá yín ní one thirty. mo ní yóò tọ́ sí ẹ̀mẹ́rin kí n tó rí ó ní mo fara mọ́ ó ní ẹbí pásítọ̀ ni mo ní ó ní pásítọ̀ lèmi náà mo ní ìwọ alákòóbá wo leléyìí gbogbo tí mo fẹ́ máa fi parọ́ fọlọ́n pé òjé ń wá ni hmm mo bá kówó fún pé èèyàn máa rìn sanwó nù mo bá tèmi lu èkó ẹ jẹ́ mọ̀ pé njọ́ tí ọjọ́ tí mo dá fún pé ó pè mí pé one thirty tẹ lẹ́sẹ̀ ń di mo bá ń sọ fún pé èmi ti sọ fún yín láti lẹ o èmi ò sọ pé kiri kan ẹ̀yin lẹ́sọ̀ pé wọ́wọ́ jáde o èmi ò fẹ́ wàhálà o èmi ò fẹ́ kiri kan o bẹ́ẹ̀ ni fóònù mi ń dún tí ẹnìkan pè mí ìgbé mọ̀tà ń bá a sọ̀rọ̀ lọ gbọ́gbọ́ gbọ́ tuntun gbà mọ́ pa fóònù ẹni tí ń pè mí yẹn ìtọ́fẹ́ sọ fún mi ni pé òun ti transfer two hundred mi aláàtì two hundred thousand bí mo ṣe yọ one thirty tí mo fowó tó kù kẹrù kódà àmì ni mo tún wá mọ́. ohun fún ayé rẹ. the for you to take. yamaruada ọlọ́run máa darí fún ní àjò rẹ gan. the gbàdúrà o olúwa darí rẹ wọ́n wá wo bá ti ń dààmú kí ayé báyìí láàmú tọkàn. now we don't know. ẹgbẹgbẹ̀rún wọn sọfà. that people are suffering. gbogbo bàtà mi lọ́jẹ̀ kú ń bà. torí ń tọkàn kọ. because that wasn't the nice thing. ẹ sà. sà tí èèyàn ọba gbàdúrà tọkàn èèyàn òní mọ̀gbà tó lóore máa kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí torí ọmọ rí olóore rẹ̀ bí ọ̀tá tó lóore òfin kọjá lọ ọ̀dà mẹ́gbà olúwa bá ní kí n wà ní Ìbàdàn Ìbàdàn máa ti bọ́lọ́rọ̀ pàdé tí mo lu Èkó olóore yẹn máa kọjá ń bàdàn kò sì ní rí nàrí mi torí bí ó yẹ kí n Any kind of mo wà. ẹnikẹ́ni tí ọ̀bọ̀dún àtọkàn yóò máa fàkókò ṣòfò. such a person be wasting his time. ẹ wo mẹ́sà á gba ọ̀pọ̀ àdúrà ṣùgbọ́n àkókò àdúrà ọmọ kọjá lọ á wá máa wò pé àbí àdúrà ọgbà ni ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. ẹnikẹ́ni tí ọ̀gbàdúrà tọ́kàn ó máa jìyà láì nídìí ìyẹn fún fún ọdún mẹ́ta láyé dáfídì dáfídì ó béèrè lọ́wọ́ olúwa olúwa ọ̀dá ló ìgbà tó lọ bọ́lúwa ní ọdún mẹ́ta tó olúwa kí ló dé olúwa ní ṣe bí ó béèrè èmi náà ráàyè ìwọ bí wọ́n ṣe bí sí lèmi náà bí sí jẹ́ ń ṣàlàyé fún ọ torí sọ́ọ̀lù nìyẹn fi mọ́ àwọn tí sọ́ọ̀lù pa lókè yẹn àwọn ló bẹ̀ mí tí mo fi mú yàn mú. ẹ wá wọdún mẹ́ta tó fi jìyà. Look at how they suffer for three years torí dáfídì ò béèrè olúwa náà dáhùn fàájẹ́ pé tẹ́ ẹ bá fi lọ olúwa gan ní dá sí. Yes. Mm. téèyàn bá gbàdúrà tọkàn èèyàn wà lóko ẹrú ọmọ Ísírẹ́lì fẹ́ padà sí Íjíbítì wọn láwọn rántí panla àwọn rántí ìbàrà àwọn rántí ẹ̀gúsí àwọn rántí ẹran táwọn máa jẹ àwọn rántí ẹja wọn gbàdúrà pé olúwa mú ogun kúrò lójú ọ̀nà àgbọ̀dọ̀ padà sẹ́yìn ẹ ọmọ mi kan sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ó ti dọ̀gá o ó ti ń gbaṣẹ́ ó ti ń gbaṣẹ́ ọkàn rẹ̀ ti ń balẹ̀ wọ́n ti ń gbéṣẹ́ fún iléeṣẹ́ tí ń ti wá ní ọmọ lọ́dún méjì sẹ́yìn tó pé wọ́n ń sanwó oṣù fún ni wọ́n wá pè pé àti pè padà báyìí resume at any time mo ní inú eléyìí tó ń gbà ní ìsìn àtẹlẹ́yìí tó ń ṣe èwo ló pé ó ah, lélẹ̀ tó ń dọ̀gá yìí pé oníbẹ̀ tó ń wá wò pé bọ́yá àdúrà lọ gbà náà fi ní kó wọn máa wá àdúrà kọ́ lọ gbà ogun èṣù lọ fẹ́ dá ọ padà wọ́n mọ̀ pé tọ́ ọ bá wọ bẹ̀rù ìwọ ti close ìfisàn tiẹ̀ tó ní yẹn láyé nù don't close your vision if you don't build your vision another person will hire you to build the field so ìran oníran ni wọ́n nìkan ọmọ ẹ̀kọ́ tó build it yẹ ọ̀gá ah. ayé rẹ̀ gbà lọ ohun tó kàn fàyè jẹ́ ń dúró mẹ́rin. let me stop here. ti lọ. yes sir. torí mo rí bó ṣe tó ń ṣe ọlọ́run pé gbẹ́mìtì tó ń bọ̀. Ah, ah. mo gbàdúrà ohun tó kàn fún ayé rẹ gan ọlọ́run máa rẹ sí Mase dalika madag. Yes, Lord. Ayama ruke payama. In the name of Jesus. Ni alẹ́ yìí to tó You máa sùn. tonight. Ìgbésẹ̀ tó kàn. The next step for you to take. Fún ayé For your life. Olúwa máa darí Amen. Oorun tó o máa sùn lálẹ́ yìí. tonight oorun rẹ lálẹ́ yìí oorun rẹ lálẹ́ yìí oorun rẹ lálẹ́ yìí ìgbésẹ̀ tó kàn fún ayé rẹ ọlọ́run máa darí ẹ sí i it to you. oorun tó máa sùn ní alẹ́ yìí ìgbésẹ̀ tó kàn fún ìrìn àjò rẹ ọlọ́run máa darí rẹ sí i it oríire ò ní gbàbọ̀dé oríire ò ní gbàbọ̀dé ẹ lọ rí àánú gbà ẹ lọ rí àánú gbà gbogbo ẹyin tí ọ̀run ń lò lọ́nà kan àti lọ́nà míì ẹ ṣé o a mọ̀ lóore o ẹ ní sáláìdé ọ̀dá ìrì ò ní dá yín o ẹ máa pọ̀ sí ni o mo gbàdúrà ọlọ́run àwọn àpọ́sítẹ́lì yọ yà yín lẹ́nu ojú ò ní tì yín mo gbàgbé kéne òróró Friday twenty nine seven thousand people ẹ̀yin ará Èkó ní february thirteen february thirteen aago méje láàárọ̀ sí aago mẹ́wàá to ten a.m. three hours wákàtí mẹ́ta ẹ gbé orí yín sókè lift up your head ẹ̀yin ẹnu ọ̀nà oyi gate ẹ gbé orí yín sókè lift up your head ní event center at event center bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ ni yes event center ní number one akim balogun street agidigbi ní ìkẹjà lẹ́kọ̀ọ́ tó nana arena ní event center tó ibẹ̀ ni a ti pàdé wákàtí mẹ́ta three hours. pẹ̀lú ọlọ́run with God. ẹ gbé orí yín sókè. lift up your head ẹ̀yin ẹnu ọ̀nà o ye gates. ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kọ́ba ògo wọlé wa tó o máa múra lẹ̀ ní february on the thirteen on the thirteen february thirteen wákàtí mẹ́ta pẹ̀lú ọlọ́run máa múra o àdúrà nígbà òkè kì í sábà ẹ̀yin tí ẹ̀yin tí ẹ fẹ́ wálé fún seventy two hours march twelve thirteen fourteen ni o lórúkọ jésù àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà o àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà ẹni ẹ̀rí àdúrà yẹn ó ẹni ẹ̀rí àdúrà yẹn ó ẹni ẹ̀rí àdúrà yẹn ó ẹni ẹ̀rí àdúrà yẹn ó ẹni ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí àdúrà yín ọgbà ẹ ní ẹ̀rí ẹ ní ẹ̀rí ẹ yan Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí má gbàgbé Jésù ò ní pẹ́ dé mọ́ fi ayé rẹ fún o ó ní ọmọ fọkàn rẹ fún mi gbé ìgbé ayé mímọ́ sá fún ẹ̀ṣẹ̀ fi gbogbo agbára rẹ tẹ̀lé Jésù yóò ṣe ń tọ́ fẹ́ fún ọ ó sì ní ẹ̀rí má kúrò nínú jésù o jésù dùn púpọ̀ fi gbogbo ọkàn rẹ fún ṣùgbọ́n rin ìrìn tó mọ́ níwájú ọlọ́run ní ọwọ́ mímọ́ ní àyà funfun i love you all you are blessed in jesus name ọlá ìpàdé ẹ̀mí mímọ́ ẹ̀yin tẹ́ ẹ wà online tó ti rẹ̀ darapọ̀ ẹ̀mí mímọ́ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó wọ máa sun tuntun lọ lórúkọ Jésù àdúrà rẹ̀ ọgbà ẹ̀ sì ní ẹ̀rí I love you you are blessed in Jesus name gbogbo ènìyàn hallelujah méje ọyọyọyọyọyọyọ. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.